àǹtà aláàmú ìlú adá ọpẹ́ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo atọrọ ìkẹ́ àti ìyẹ̀ fún anábíwa Muhammad ìkẹ́ àti ìyẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn ará alẹ́ rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà àwọn títí di ọjọ́ gbogbo àkùrá náà láì fi àsìkò wá ṣòfò a ti bẹ̀rẹ̀ Suratul Baqarah ní àná níbi tí a ti ń sọ àwọn ọ̀rọ̀ kan eléyìí tí ó yẹ ká mọ̀ nípa súra yẹn ṣùgbọ́n àsìkò gbà wá láti lè rí àwọn mọ̀kọ́dímọ̀ yẹn ṣe dáadáa a wà á bẹ̀rẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run léde nípa àwọn nǹkan tó yẹ kí a mọ̀ nípa Suratul Baqarah alákọ̀ọ́kọ́ a ti ṣàlàyé fún wa pé ìtí ń jẹ́ àlùbákọ́rọ̀ òun ni màá lì súrà tó já sí pé ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú màálù ọlọ́run ọba àlékè ọlá ọsọ níbẹ̀ àjẹsọ tó fa tó fa kó máa jẹ́ orúkọ màálù yẹn nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láyé ànábì wa Mùsá àlékè sọ́rọ́ kò sọ́rọ́ àti àwọn ọmọ ànábì àti àwọn àbàmú ìsọ̀rọ̀ yìí nígbà tá a bá débi tọ́lọ̀ wọn bá ti sọ àlàyé ọmọ yìí wà ní ẹ̀kúnrẹ́rẹ́ pẹ̀lú ọ̀dọ̀ ọ̀nà bákan náà a jẹ́ kó yé wa pé súrà yìí ó ọ̀kan nínú àwọn súrà kan nínú Al-Qur'an èyí tí ọlọ́run ọba àlékè ọlá tó fòókò ẹranko tó fi sọ bí ó ṣe já sí wípé Al-Baqarah ẹranko ló ń jẹ́ bẹ́ẹ̀ ajẹ́kóyé wa báwọn súra míì náà tó wà tọ́lọ́run ọba fòópọ̀ ẹranko sọ bíi súrọ́tò náhàl kòkòrò yẹn odidi súra ni súrọ́tò námlì kòkòrò kan ní jẹ́ námlù odidi súra ni súrọ́tò làǹkàbùt èyí tó ń sọ nípa aláǹtakùn odidi kòkòrò òun ni bákan náà súrọ́tò fíìlì súrà tó ń sọ nípa erin ìṣẹ̀lẹ̀ ilé erin tó ṣẹlẹ̀ lọ́dún tá a bí ànábì wa Muhammad sọ́ọ̀tà súrà yìí náà ó wà nínú àwọn súrà tí a fi orúkọ ẹranko sọ yàtọ̀ sí súwọ́rọ́tùlà àníhàn súwọ́rọ́tùlà àníhàn tọ́já sí pé àlà àníhàn oníranran ẹranko lòun kó sínú tábà sọ pé àlànìán ó kó sínú ràkúnmí tábà sọ pé àlànìán ó kó sínú màálù tí wọ́n bá sọ wípé àlànìán ó kó sínú àgbò àbágùtàn tí wọ́n bá sọ wípé àlànìán ó kó sínú ewúrọ́ àbí òkúkọ gbogbo àwọn ẹranko tá a sọ yìí ó lè jẹ́ lákọ àbí lábo àlànìán ní gbogbo wọn náà súratul Baqara tí a wá ń sọ lọ yìí alóhun lọ jẹ́ súra tó gùn jù nínú alukur'an áyà tó ní nínú àwọn àfáà ní ọjẹ́ sí tù wásàmà nọ́nà àtàn ọjẹ́ 286 òun ni aya tí ó ń bẹ nínú rẹ̀ áyà tọ́já sí pé àti ẹyọ mẹ́fà lé ní ọgọ́rin òun ni súra yẹn ló kó sínú ááyà tó tún wá gùn jù nínú alukur'an ó tún bẹ nínú Suratul Baqarah yìí tí yẹn máa jẹ́ Quran chapter two verse two eighty two ááyà tó gùn jù nínú Quran nìyẹn inú súra yìí láti rí <clears throat> bákan náà ọ̀gá gbogbo ááyà. Aya tí ń bẹ nínú alukur'an tá a bá tó jọ ó lé ní 6000 àwọn áyà tí ń bẹ nínú alukur'an ó lé ní 6000 gbogbo ọ̀gá Aya yẹn tí ń ṣe áyàtul kursij áyàtul kursij inú suratul baqara òun Quran chapter two verse 255 inú súra ìkànnà òun ló wà àṣẹ tó bá wá rí bẹ́ẹ̀ súra ńlá òun ni súra yìí jama kò tó tí ì tán súrà yìí bákan náà tó bá diwájú ọlọ ó ń nínú hadith eleyi ti anabi wa sallallahu alaihi wasallam tó ti ń ṣàlàyé fún wa nipa pe àwọn súrà kan nínú Qur'an wọ́n á sì pẹ̀ wọ́n á báyàn lọ bá ọlọ́run ìwọ ọlọ́run lágbájá mọ́jì ó jìyà ìwọ ọlọ́run ṣàánú lagbaja. là kúrò níbi ìyà gbogbo àwọn tí wọ́n wà lọ bọ́lọ̀hún yìí súrà tí yóò lídi wọn òun náà ni súrọ́tù lè àti súrọ́tù ala imran súrọ́tù lè bá àti súrà ala imran òun ni yóò ṣe kíni òun ni yóò lídi wọn àṣẹ súrà ọ̀gá ló tún jẹ́ nínú àwọn súrà Qur'an tí yóò fi wá lọ lídi àwọn súrà yìí láti lọ síwẹ̀ fún ẹni tí ọ̀rọ̀ rẹ̀ fẹ́ já síná ìwọ ọlọ́run ọ̀wà wá ṣe láàánú ìwọ ọlọ́run ọ̀wà ṣàánú wa òun ni alimam ibn kathir rahimahullahu ta'ala ni wọ́n ṣe mú ọ̀kan wọ́n mú àwọn riwayat àwọn oríṣiríṣi ẹ̀gbà wá èyí tó wáyé nípa súrà yìí lóhun nìkan àbí èyí tó tún wá nípa súrà yìí pẹ̀lú àlà Imran wọ́n ṣàlàyé eléyìí náà nínú àwọn ẹ̀rí eléyìí tí wọ́n mú wá òun náà lèyí tó ń sọ nípa pé ká máa ka Bákọ́rà sínú ilé wa tẹ́ ẹ bá ti ń fura pé nù lé yín àwọn nǹkan mẹ́ẹ̀rírí àwọn nǹkan tó ṣàjèjì ó máa ń ṣẹlẹ̀ nù lé yín bíi kẹwàá nù lé kẹmọ́rìíyàn ẹ̀ẹ́kẹ̀mọ́ gbọ́ bí ìgbà tán lẹ òkúta mọ́ páànù ńgbẹ́ ẹ bá wò ta ta ló ń ju páànù ẹ̀rí àjẹ̀nú àmọ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá tilẹ̀kùn inú ilé yín ẹnì kankan ò sì jánú ilé ṣùgbọ́n ńgbẹ́ ẹ bá dínú ilé ẹ ti bá lẹ́kùn sísí ta ló sí lẹ́kùn àjẹ̀nú àmọ́ ṣe bẹ́ẹ̀ wọ́n á fi máa sọ àwọn èèyàn dìdakúdà wọ́n á fi máa sọ àwọn èèyàn dọ̀tá ọlọ́run wọ́n á fi máa sọ àwọn bákan náà ẹ mú aṣọ yín ẹ̀ka ẹ ti lọ sínú kọ́ńbọ́ọ̀dù ńgbà fẹ́ẹ̀dì ẹ̀bá tí wọ́n ti rún aṣọ jégéjégé ta lóhun ẹ̀rí kẹ́nìkan kó sílẹ̀kùn ẹ̀bá lẹ́kùn títì wíńdò wà ní títì ta ló á ṣe bẹ́ẹ̀ àwọn àjọ̀nùbọ̀ a máa ṣe bẹ́ẹ̀ àwọn nǹkan tó ṣàjòjì a máa ṣẹlẹ̀ láwọn inú ilé àṣẹnú ilé tẹ́ ẹ bá ti ń ka bá kọ́ra àǹjọ̀nù burúkú àtàwọn èṣù wọn ní ilé ilé yín wọn ní ilé nínú hadith eléyìí tó já sí pé ìmáàmù ahmad wọ́n gbà wá ìmáàmù muslim àwọn náà gbà wá ìmáàmù tirimidi nasa'i àtàwọn míì nínú àwọn àfó ní hadith wọ́n gbà hadith yẹ wá àfó àwọn àbú rírà òun lẹni tó gbà wá ó lójíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ó ń ṣe àlàyé ó ní ẹ̀yin èèyàn ó ní ẹ òjíṣẹ́ ọlọ́run ọba sọ báyìí pé látẹ́jà àrúgbò yóò takó kòwó rọ́ ẹ má sọ ilé yìí di sàárè ẹ má ṣe kí ni látẹ́jà àrú bùyúta kan kòwó rọ ẹ má sàwọn ilé yìí di sàárè fa iná lẹ́dí tó kọ́rọ̀ òfin ìṣòro tó lè bá kọ́rọ̀ láyé dúkúlùú ṣàìtàn àṣẹ ilé tán bá ti ń ka bá kọ́rà níbẹ̀ èso ní ilé wọnú ilé yẹn kí ni túmọ̀ ẹ mọ́ sọ náà lè yí bí sàárè àṣẹ ẹ máa kírun náà lè yí ẹ máa ṣe náfìlà nínú ilé ilé mọ́sálà ẹ̀ sàárè òun láì tí ṣe náfìlà tẹ́ ẹ bá ti kí ìwọ̀n ọ̀ràn èèyàn tán èyí tó dáa jù ní káwọn ṣe náfìlà nínú ilé wa àbí bẹ́ẹ̀ tí ẹ kọ́ ẹ máa jílò ẹ máa ṣe náfìlà nínú ilé yín àbí bẹ́ẹ̀ kọ́ ìrun náfìlà dùnà ẹ máa ṣe nínú ilé yín ẹ mọ́ sọ lé yín di sàárè sàárè láti gbọdọ̀ máa kírun bákan náà ẹ máa ka àlùkùránì nínú ilé torí pé ilé tí wọn bá ti lé ń ka àlùkùránì èṣù òní ilé wọ̀bẹ̀ àwọn èèyàn bú nínú àjànà wọn ní lágbára lórí ilé yẹn nínú rìwáyà hadithi mi eléyìí tí a fa àwa Anas ọmọ Malik radiyallahu anhu tí àwọn gbà wá wọ́n ló jíṣẹ́ Ọlọ́run bá sọ báyìí wípé inna shaytana yakhruju minal bayt ìdá sẹ̀mí àsúwọ́rọ́ta lẹ́bá kọ́rọ̀ tó kọ́rọ̀ òfin wọ́n ní sẹ́ rí ní olé kan èṣù ọ̀wà sájáde àṣẹ èṣù lè ti wà nínú olé yín àwọn àǹjẹ̀nú bú tọ́já àǹjẹ̀nú eléṣù wọ́n lè ti wà nínú olé yín tẹ́ ẹ bá ti wá ń ka bá kọ́ra ara ọmọ ni wọ́n kódà àwọn tó jẹ́ olójú ubú nínú àwọn èèyàn àwọn ẹlẹ́mìí èṣù àwọn èèyàn bí èṣù àwọn èṣù bí èèyàn bá bá wà nínú òǹlé yín sótìyé tẹ́ ẹ bá wá ń ka bá kọ́ra ara ó máa ní wọn wàhálà ó máa ṣẹlẹ̀ sí wọn tó o bá ti rẹ́nìkan tó ń plé késẹ́ẹ̀tì kùránì àbọ̀ nǹkan àlù kùránì afẹ́ pa kùránì yóò jẹ́wọ́ kùránì rọ́tẹ̀ nǹkan mọ̀ pé bọ́yá ń jẹ̀lú burúkú ń bẹ láàrẹ̀ tàbí kọjá sí pé òun gan fún rẹ̀ eléṣù ni ṣùgbẹ́ni ọlọ́run tó bá ń gbọ́ kùránì kò ní sọ pé kẹ́ ẹ pa ṣùgbẹ́ ni tó bá jélésù kùránì ó máa ba èṣù rẹ̀ jẹ́ yóò máa ba agbára burúkú rẹ̀ jẹ́ pàápàá jùlọ ìmọ̀ ká súrọ́tún lè bá kọ́ra nínú ilé odidi ìsọ ọlọ́run ni wá wo sẹ́yìn ọ̀wá dáájú kọ́ wá fún ọlọ́fọ̀ kan lọ pé tó ọba ti jí ọwà pọ̀fọ̀ pé tó ọba ti pọ̀fọ̀ sí ọfọ̀ tó tó pa yẹn o tó fi ń báìtì àwọn àgbẹ̀ lónìí ṣùgbọ́n alukur'an ilé tán bá ń kà á sí anábì sallallahu alaihi wasallam ó ní tẹ́sù bá ti lè gbọ́ idha sami'a suratal baqara tẹ́sù bá ti lè gbọ́ suratul baqara yóò bá ṣe kí ni yóò bá ara sá lọ èyí tí àáfàá wa abdullahi ọmọ mas'udi tó wù wá òun nípa anábì sallallahu alaihi wasallam ó ní inna shaytana náà yẹfirru mina albayti yasma'u fihi surata albaqara àṣẹ ilé tẹsù bá ti ń gbọ́ tí wọ́n ń ka baqara yóò bá sá lọ èṣù ń bọ̀ pé jóòwò tiẹ̀ wọnú ilé jóòwò lọ máa dà wọn láàmú jẹ́ kó wọ́n lọ da nǹkan abú sínú ilé wọn ọba gbọ́ tí wọ́n ń ka baqara ń bẹ èṣù ọba sá lọ àṣẹ nínú súrà tí ó ká má máa kà nú ilé wa òun ni suratul a gbọ́dọ̀ gbìyànjú kárípà ń ka súra yìí ilé tí wọ́n bá ti ń kà odidi ìsọ ọlọ́run òun ni yóò máa ṣe kíni o òun ni yóò máa wà ní inú ilé ṣùgbọ́n a tún wá rí nínú rìwáyà míì tóun ń ṣàlàyé pé láàrin òru mẹ́ta mẹ́ta síra wọn àáfàá wa sálù ọmọ sáàd ó lòjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ń ṣàlàyé nípa Suratul Baqara ara tó wá ń ṣàlàyé ṣùgbọ́n a rí nínú àwọn àfáà tọ́ládìísì ilẹ̀ díẹ̀ ó ní pé sẹ́ ẹ wá rí Suratul Baqara wa inna man qara'aha fi baytihi ẹni tó bá ń ka Suratul Baqara sínú orí rẹ̀ láìlà lóru bóyá tó bá ti fẹ́ sùn irú ilé yẹn rè lámúyẹ̀dẹ̀ kólùkù ṣẹ̀yìntàn sàlásàlàyálé èsù òní lè wọ̀mẹ̀ wà máa ń kọ̀rọ̀ àfi bẹ́ẹ̀tì nàárà ẹ̀ ń bá kà lọ́sàn sínú ilé rẹ̀ lámúyẹ́dókòlù ṣẹ̀tàn sàlásà àyámi odidi ọjọ́ mẹ́ta èso ní ṣe kí ni kò ní lágbára àti wọ irú inú ilé yẹn àṣà àmọ́ gbìyànjú á máa ka Suratul Baqara sí àwọn inú ilé wa yóò máa fa ìṣọ́ ọlọ́ Imam Ibn wọ́n tó wá mú àwọn rìwáyà míì wá léyìí tó já sí wípé òun sọ láti ń bẹ fún bákọ́rà pẹ̀lú ààlà ìmọ̀ràn òun náà ni àwọn ẹ̀rí èyí tó ń ṣàlàyé fún wa pé àsáwọn ọlá kan tó ń bẹ fún bákọ́rà àti ààlì ìmọ̀ràn tí wọ́n fi lọ sìnpẹ̀ fún àwọn tó bá ń kà wọ́n tó bá di ọjọ́ méje àlùfíàmà ìyẹn tó lọ báyẹn ṣe wá rí Suratul Baqara èyí tá à ń ṣàlàyé lọ yìí àáfà aláwọn nǹkan kan bẹ tó yẹ ká gbọ́yé ọlọ́wọ́n bá lékè ọlá ọ̀nà tó gbà ọ̀nà tó lágbára ni bàdá Allahu hadhihi sura bil bẹ̀rẹ̀ àwọn aráàfù fi máa ń gé ọ̀rọ̀ àwọn aráàfù pé tá a bá mọ kò lè kò lè ṣe kí ni kò lè ní ìtumọ̀ kankan àfi ká so wọ́n pọ̀ òun ni ó tó ṣe kí ni òun ni yóò tó ní ìtumọ̀ bí kẹ́nìkan fẹ́ bá a sọ̀rọ̀ ní English kó wá sọ wípé k j l ọba dákẹ́ àbó sọ pé m n o p q r á rí bá a mọ̀ rò pé kí lè léyìí sọ̀gbọ̀n náà àbẹ́nìkan bá àwọn abd afdb a máa rò wípé sí mo ní ọkọ́ mi ní letters ni ṣùgbọ́n torí bọ́lọ̀ wọn bá àlékí ọlá òun lọ bá ọ̀rọ̀ òun ní sọ̀rọ̀sọ̀rọ̀ òun lẹni tẹ́nì kankan ò lè sọ̀rọ̀ bí rẹ̀ òun lẹni tó já sí fọ́rọ̀ rẹ̀ ó kágara bá gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n máa ń sọ̀rọ̀ àtàwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́nìkan bá lóun mọ̀rọ̀ sọ̀rọ̀ wà eloquent òun wà proficient nínú àti sọ̀rọ̀ kùránì ń sọ fún pé ọlọ́dà tó bá rí bẹ̀ sọ̀rọ̀ bí ìtọ́lọ́hun ò lè rí sọ tẹ́nìkan bá sọ pé òun ní àgbékalẹ̀ òun mọ bí wọ́n ṣe lè gbé ọ̀rọ̀ kalẹ̀ òun mọ bí wọ́n ṣe lè gbé ọ̀rọ̀ kalẹ̀ dáadáa kùránì wá ń sọ fún alif lam mim akọ́fẹ́ ṣàlàyé àwọn ìdájọ́ tajwid èyí tó wà níbi araf mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn arafi tí máa ń bẹ̀rẹ̀ kùránì fàwátìrù súwà àwọn fàwátìrù súwà àwọn arafi tá a fi sí àwọn súra kan nínú kùránì. No gbogbo àwọn aráàfin yìí ọ̀n lọ bíi mẹ́rìnlá ni wọ́n àwọn aráàfin mẹ́rìnlá yìí wọ́n ní ìdájọ́ tó yàtọ̀ ìdájọ́ bíi mẹ́ta òun ló wà fún wọn alákọ̀ọ́kọ́ nínú àwọn aráàfin tá a ló bẹ̀rẹ̀ kùránì lọ wo gbogbo kùránì láti a to z láti min suratil fatiha ilan nas àwọn ibi tọ́lọ̀ ti fi àwọn òrùfù lọ́kọ́tọ́ à tó fi bí àwọn fàwátì wùsùwà tó jẹ́ pé àwọn súrà kan àwọn lẹ́tà lọ́lọ́run fi bẹ̀rẹ̀ wọn gbogbo lẹ́tà sí yẹn àwọn àáfàá wa ṣáájọ ọwọ́ á jẹ́ mẹ́rìnlá àwọn là ń pè ní fàwátì wùsùwà lọ́dọ̀ àwọn onítẹ̀jú ìbáwọn ṣe máa ń sọ nìyẹn alákọ̀ọ́kọ́ nínú ìdájọ́ wọn bá a ṣe máa ń pè wọ́n òun ni chrismon láyùmọ́dù àtàtà àwọn àpẹ́ kan ń bẹ níbẹ̀ a gbọ́dọ̀ fágùn rárá àwọn àpẹ́ kan ń bẹ a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ fágùn rárá irú yẹn ni alif irú yẹn ni kí la pè ó alif òun nìkan náà la rí nínú aráàfin mẹ́rìnlá yẹn tá a bá ti rí tọ́lọ̀ ń lo alif nínú kùránì a gbọ́dọ̀ fágùn a fi ilẹ̀ bọ́lọ̀ ń ṣe sọ ni kọ wá fẹ́ kàkwá ní alif owó ti mọ̀ pọ̀ ọmọ kùránì ẹ̀ka àbọ̀ sọ pé alif owó ti mọ̀ pọ̀ ọmọ kéwúkà alif bá ṣe rárá ká nìyẹn láì ní fagùn rárá láì ní ṣe kí ni láì ní fagùn ìyẹn jẹ́ ìfẹ́ alákọ̀ọ́kọ́ ìfẹ́ ẹlẹ́kejì òun ni kí súnmọ́yù mọ́dù mọ́dántọ̀bẹ̀ ẹ̀yán àwọn àpẹ́ kan bẹ́ẹ̀ tọ́já sí wípé a fà wọn pẹ̀lú mọ́dù tọ̀bírí tán bá ní mọ́dù tọ̀bírí nínú tajwid òun ni ẹ̀fà wọn aládàámá tọ́jẹ́ pé áraka méjì náà ni bí kájú ìka méjì ilẹ̀ àbí káká ìka méjì kò láì yára jù láì lọ́ra jù ìyẹn là ń pè ní alimọ́dù tọ̀bírí àwọn eléyìí jẹ́ àràfin márùn-ún ẹ̀já máa kà lọ́wọ́ anímẹ́rìndínlá àràfin tọ́lọ́ fi bẹ̀rẹ̀ kùránì alákọ̀ọ́kọ́ nínú wọn lè tà ní máa fàgbọ̀ rárá alóhun ni àlééfù alif alif tó bá ti lè rí tó bẹ̀rẹ̀ quran òun ló bẹ̀rẹ̀ bakọ́rọ̀ òun ló bẹ̀rẹ̀ alimron àtàwọn súra míì ibi ọba ti rí ọ́ọ̀nì alif bó sì ara pé nìyẹn ìpín ẹlẹ́kejì òun làwọn èyí tó já sí pé áraka méjì àárara fàgò díẹ̀ ìyẹn jẹ́ ara fi márùn ìyẹn ni hajjú tọ́hù hajjú tọ́hù ha ó wà níbẹ̀ ya ó wà níbẹ̀ tọ́ ó wà níbẹ̀ ha ó wà níbẹ̀ rọ ó wà níbẹ̀ so ráwọn ara fi márùn eléyìí ìtọ́fà fọ́lọ́lá àwọn òun ni pé tá a bá kọ́ ọ́lẹ̀ táníkẹ́ hamza òun ló parí wọn haù háù yáù ọ́ù họ́ù àti rọ́ù àwọn ará fi máa ra àwọn yìí áráka méjì péré òun láfi máa fàágùn nínú Qur'an irú ẹ̀ níbi tọ́ọ̀ha ọ̀gbọ́n pàtàkì tọ́ọ̀ha wọ́n ti mọ̀ pọ́ ọmọ kéwú ìkàkùkà lọ ń kà áráka méjì ni tọ́ọ̀ha kò gbọ́dọ̀ gùn jù bá ń lọ irú ẹ̀ ní yáò tó wà níbi ya sin ya sin ọ̀rọ̀ afasín bò torí ìdájọ́ ti ẹ ṣe kí ni ó yàtọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú ẹ̀ níbi alif láàmì rọ rọ tó bá ti débi rọ rọ áráka méjì ni ìpín ẹlẹ́ẹ̀kẹta òun làwọn èyí tó já sí wípé yùmọ́dùmọ́dán mọ́ṣùbàán a máa fàágùn ní ẹ̀fàgùn tó já sí wípé a fọ́n yó bẹ̀rẹ̀ látorí mẹ́rin sí mẹ́fà àwọn eléyìn òun lọ́wọ́ kó aráàfí mẹ́jọ òun ló kó sínú òun ló kó aráàfí mélòó aráàfí mẹ́jọ òun ló kó sínú. ara rẹ̀ òun ni nóònù wà ara ẹ̀ ní kọf, ara ẹ̀ ní ara ẹ̀ ní ara ẹ̀ ní sin ara ẹ̀ ní lam ara ẹ̀ ní calf ara ẹ̀ ní mim nakọsọ asálùkọ nakọsọ asálùkọ bá ti lè rí nóònù tó bẹ̀rẹ̀ kùránì wàá fagùn bíi wàlùkọ́lámi wà máa yà sórúurú bá sí ká òun nìyẹn ara rẹ̀ òun tó ní kọf gẹ́gẹ́ bí Quran chapter fifty súrọ́tù kọf wàá fagùn kọf ọgbọ́dọ̀ kábẹ̀ mo rò bóyá mi ò àbírú ẹ̀ náà tó ń bẹ nù bẹ́yà bí ṣúrọ́tù ṣúrọ́ tó bá ti ka ha mí ń tọ́jọ́ wá kú gbogbo àwọn eléyìí ọgbọ́dọ̀ fàwọn bò dáadáa torí pé dájọ́ tí wọ́n ni pé ká fàwọn bò kákùrò nínú tajwid àwọn abọ́ ibi ìjùmọ̀ àwọn aráàfin yìí ìmáàmù ibnu Kathir kákọlù ọ̀rọ̀ wọn ká tó bọ́ síbi ọ̀rọ̀ bàbá Muhammad bin Salih al-Uthaymeen bàbá ní ikhtalafa al-mufassirun fil huruf al-muqatta'a allati fi awa'il as-sura àáfàá ní àwọn àáfàá onítẹ̀fsir àwọn àáfàá tá fún wa àáfàá ní wọ́n fi mọ̀ wọn wọ́n ṣe fàáfà lórí àwọn àràfí tí ma ń bẹ̀rẹ̀ àwọn súrà kan nínú Al-Qur'an kí ló fà tí wọ́n ṣe ń ṣe fàáfà sẹ́nìkan lè túmọ̀ rẹ̀ bí abá lè túmọ̀ rẹ̀ sáà lè fọpọlọ tú táà bá fọpọlọ tú ẹ̀rí wo la fẹ́ fi tú bóò ló ṣe mọ̀ pé ń tó tú o fọpọlọ tú Kùránì torẹ́ ni tó bá lọ fọpọlọ tú kùránì ó lè jìyà tó bá dọ̀dọ̀ ọlọ́pọ̀ sí wálẹ̀ tí ó jìyà fàmílì man ìyà mi mọ́sítátàrọ lọ́wọ́ ilmi wọ́n láwọn ará fi kò sẹ́nì kankan tó lè túmọ̀ rẹ̀ wọ́n ló wà nínú tọ́nà wọn bá àlékẹ́ ọláfìmọ̀ rẹ̀ panásọ́dọ̀ rẹ̀ nìkan àṣẹ́tà àfáà kan bá fẹ́ tù tó ní alif ètò túmọ̀ sí rẹ̀ láàmù ètò túmọ̀ sí rè mímù ètò túmọ̀ sí rè á ti mọ̀ pẹ̀lú àáfàá yẹn ètò ń sọ òrí bẹ́ẹ̀ jama ó yà bí òye bàbá ibnu kathir à ń bọ̀ wá sórí ọ̀rọ̀ bàbá muhammad bin sọ́lẹ̀ àlùfẹ̀mí ìgbáyà lọ́la insha allah bàbá wa ń sàlàyé lọ wọ́n láwọn àáfàá tí wọ́n sọ báyìí kí náà wá ṣe fàrọ́dún ilmaha ilallahi ta'ala wà lámúyù fásìrú ha táwọn bá ti wá débi alif láàmín tábá débi tọ́ha tábá yasin tábá débi hamim alif láàmúrọ́ gbogbo àwọn aráàfin yìí wọ́n ní ètù wọ́n wà sọ wípé ilmu ha indala ìmọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá so lálàyé tá à ń ṣe yìí a gbọ́dọ̀ gbọ́yé torá àwọn àfá kan nínú olùwa ara ń tán fi ń sọra wọn dà fáàrí ìdí ò sí fáàrí kankan bẹ̀ wọ́n à níbẹ̀ sórí tẹ̀sílì tàbẹ́ ṣe lónìí sórí yá sí yẹn ìtumọ̀ mẹ́ẹ̀ẹ́dógún ló ní àwọn àfá wa ti kọ́ wa <laughs> yá àmọ́ fi tan àwọn gbọ̀rùgbọ̀rì yúù àwọn àgùntàn Ísírẹ́lì tí wọ́n ń tẹ̀lé wọ́n à ah! ṣé òtúmọ̀ yà sí lónìí wọ́n ní tùmọ̀ mẹ́ẹ̀ẹ́dógún lónìí wọ́n níyàwó yẹn a lè pè ní yugusu wọ́n níyàwó yẹn a lè pè ní yamanu wọ́n níyàwó yẹn a ní yakalu wọ́n ní bí àmọ́ mú àwọn ìtumọ̀ ọ̀rọ̀ wa á wà á béèrè pé sọ́lọ́ ló tu bẹ́ẹ̀ àbánabi ló tu bẹ́ẹ̀ àbáwọn sàábé ló tu bẹ́ẹ̀ àwọn mùrídìí wọ́n wà sáré mú gègé kọ̀wé wọn gé ah ṣé òun sọ̀tún ẹ̀yà ṣe lónìí wọ́n ní ìtumọ̀ 20 lóní wọ́n ní yàwó yẹn ìtumọ̀ 40 ni wọ́n ní sìn ìtumọ̀ kẹ́lẹ́ ni wọ́n ní sìn sòlèwúfà tó wọ́n ní sìn sàlàjúwà tó wọ́n ní sìn sàkọ̀mẹ́jọ yà máa tú àwọn àwọn irọ́ fún àwọn kíni àwọn àkùtàn Ísírẹ́lì tí wọ́n ń tẹ̀lé jàmáà tó bá rí bẹ́ẹ̀ ìmáàmù Ibn Kathir rahimahullah àti ìsọ̀gbọ̀lá dúró sí o àti ìsọ̀kíni kọ́ lò rọ́jẹ̀ à ń sọ táwọn àfa sọ ká tó wá sọ kù lásọ tó lè kọ lù bóyá tó bá dọ̀la kò ní ọ̀dọ̀ lọ. bàbá ní àwọn àfẹ́ eléyìí farọ́ dú ilmaha ilallah wọ́n wàá dá ìtumọ̀ alif padà sọ́dọ̀ ọlọ́ ìtumọ̀ láàmù wọ́n dá padà sọ́dọ̀ ọlọ́ ìtumọ̀ méèmù wọ́n dá padà sọ́dọ̀ ọlọ́ àtàwọn aráàfin yòókù hakawul qurtubi fi tafsirihi an abi bakri wa umara wa uthmana wa aliyi wa ibn mas'ud radiyallahu anhu ajma'in jọ́ntò ní ọlọ́ngbọ́n tá a bá ń sọ yìí dáadáa àṣẹ nínú àwọn tó lọ síbi mọ́sáàbù yìí òun làwọn sàábé ńlá alìkùlàfáàwù àrọ̀ṣìdún abubakar umaru usmanu ali wọ́n wà nínú àwọn tó sọ pé tá a bá ti rí àwọn òrùfù mọ̀kọ́tọ́ à àwọn aráàfin èyí tó já sí wípé ìlàfi àwọn aráàfin tá a gé tó bẹ̀rẹ̀ kùránì wọ́n ní kò nítumọ̀ ọlọ́run lọ́mọ túmọ̀ rẹ̀ kìí ṣe pé ò nítumọ̀ ṣùgbẹ́ nìkan kan ò ṣe kí ni ọ̀mọ́ ara ń tọ́lọ̀ ń fi pamọ́ ní lọ́dọ̀ rẹ̀ tó bá ti débẹ̀ kò ní tú ìmáàmù kúrìtù ọgbà ọ̀rọ̀ wọn yìí wá nínú tẹ̀síìrì rẹ̀ o àáfàá níṣẹ́ wá rí àtúnrí nínú àwọn míì àáfàá wa amiru àṣáábí àáfàá wa sufiyan àtàórí àáfàá wa rọ̀bí ọmọ khaitam wàtàrọ̀wù abu hatim ibn hibban irú ọ̀rọ̀ yìí òun náà ni àáfàá wa ibn hibban òun náà làwọn náà ṣe kí ni òun ni wọ́n faramọ́ àti gbogbo àwọn tá a dákọ̀ wọn àfáà ṣàbí àfáà fáórí àáfàá ibùnà kaifam ibi táwọn náà lọ nìyẹn pé tá a bá ti rí àwọn ará fi yẹ ọlọ́run fìmọ̀ rẹ̀ pamọ́ kò fi mẹ́ni kankan káàfáà kan wá fẹ́ máa dẹmọ fún wa pé sẹ́ẹ̀mọ̀túmọ̀ yáásín sẹ́ẹ̀mọ̀túmọ̀ tọ́ha sẹ́ẹ̀mọ̀túmọ̀ nọ́ọ̀nù ẹja kan ní jẹ́ nọ́ọ̀nù orí ẹ̀ ní sáwọn lórí lórí sẹ́ẹ̀mọ̀túmọ̀ kọ́ọ̀fù gègé kan ní jẹ́ bẹ́ẹ̀ á sọ fún ọ wípé àwọn tó lóore jù ọ lọ nínú àwọn kòláfà wọn àtú wọ́n ní nínú tọ́lọ̀ ń fi máa rẹ̀ pamọ́ sọ́dọ̀ rẹ̀ ní ẹja máa bá lọ wàmí ni wọ́n fà sára ha Imam Ibn Kathir ọlọ́mbà níyọ́nú sí wọn wọ́n ló ń bẹ nínú àwọn onímímọ̀ tí wọ́n máa ń túmọ̀ àwọn ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n àwọn tó tún wá máa ń tú àwọn náà tó wá yapa fi màánà ha ìtumọ̀ wo la fẹ́ fún ọ̀rọ̀ yìí gbọ́ dáadáa àwọn òtù wọ́n lè ní alif tó túmọ̀ sí lélẹ̀ wọ́n lè ní lam ìtumọ̀ rẹ̀ lélẹ̀ wọ́n lè ní mim tó túmọ̀ sí rẹ̀ ṣùgbọ́n wọn náà ọwọ́ kú ìtumọ̀ wo la fẹ́ fún bàbá wa ń ṣàlàyé pé àwọn ẹni yìí àfáàwà abdulrahman ọmọ zaid ọmọ aslam oníṣẹ́ ráwọn òrùfù ọ̀tọ̀ àtà ló jẹ́ 14 tó bẹ̀rẹ̀ quran إنما هي أسماء سوى إنما هي ó jẹ́ àwọn orúkọ ó jẹ́ àwọn n àwọn orúkọ àwọn súrà kan ní in tí àfá àwọn Abdurrahman ọmọ Zaid ọmọ Aslam tó sọ nìyẹn mo rò bóyá àbí òye àfá ní àfá àwọn Mahmud Umar àfà zamakshari àfà onítẹ̀fsírí alikashafu nìyẹn ìmáàmù zamakshari nínú tẹ̀fsírí tiẹ̀ ara ń tóun náà sọ nìyẹn ó ní wà alẹ́ ìtìbá ó ní lórí ẹ̀ ní ẹnu kò ní lórí ṣùgbọ́n pẹ̀lú ọ̀rọ̀ ìfí ìnábọ̀ torí pa àti rí wípé àwọn kòlàfáwòrán ṣìlú àtàwọn míì nínú àwọn sálà kò sí ìjìmọ̀ kankan lórí ẹ̀ sóyé láńsá ní pé wá àlẹ́ ìtìbá kò lè ákítà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ tán fẹnu kò níyẹn pé ibẹ̀ ó pa àwọn súrà kọ̀ọ̀kan ni wọ́n tún wá gbà wá látọ̀dọ̀ àfáwa sí ìbàwẹ́ yìí anàwó náà sọ àlẹ́ yìí pé ìmáàmù sí ìbàwẹ́ yìí náà sọ pé àwọn àrà fi yẹn ó pa àwọn súrà kan ni wọ́n ní tí ìmáàmù sí ìbàwẹ́ yìí tán wá gbára lé lórí òun ni tán bà nínú Bukhari àti Muslim tí àfa àwọn àbúrò rẹ̀ ra gbà wà kọ́lọ̀ kó bá ní yọ́nú sí i wọ́n ló máa ń kà ní ọjọ́ Jímọ̀ káànà yakọ́rọ́wù fi sọ̀lá ti sóbó ìyọ́mọ̀ lójúmọ́ alif lam mim sájídà wàhálà àtàrà lè ń sáà ṣùgbọ́n tá a bá wò àdíìsì tán fẹ́ lò yóò tó lẹ́rù àdíìsì yóò sọ pánà bíi tú alif ó lànà bíi máa ń kà láàárọ̀ ọjọ́ Jímọ̀ ni mo rò bóyá bí òye kìí ṣe kó sọ wípé anábì fún ló ń kọ anábì máa ń ka alif lamim sajida kí ló jẹ́ ká sọ bẹ́ẹ̀ kọ́mọ́ lọ dàpọ̀ mọ́ alif lamim bakora kọ́mọ́ lọ dàpọ̀ mọ́ alif lamim ala imran mo rò bóyá àbí òye anábì máa ń kà ó sì máa ń ka alẹ́ àta alàlùmísàn àfa wa sùgbìyànú àfa orí látọ̀dọ̀ àbínàjì látọ̀dọ̀ mujahid wọ́n ló sọ wípé alif lam mim wà ha mim wà alif lam mim sọ́ọ̀d wà sọ́ọ̀d fàwátì hàn ìfòtátà alọ́rù bí alukur'an ó láwọn nǹkan yìí ọlọ́run fi wọ́n bẹ̀rẹ̀ kùránì ó fi wọ́n sí alukur'ani ni bákan náà a tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àfáà tọ́já sí wípé wọ́n gbà wá látọ̀dọ̀ àbí òdáìfà Musa ibn Mas'ud òun náà gbà wá látọ̀dọ̀ àfáàwá ibn àbí nàìjí pé ó sọ pé alif lam mim ismun min asma'il Qur'an ó ló kọkàn Qur'an ni ó rí fáwọn tí wọ́n fẹ́ máa tú alif lam mim hamim yasin tọ́wa ọ̀rọ̀ wọn tó wá ṣe kí ni ọ̀rọ̀ wọn ti ń takura wọn àbó ti ń pẹka àwọn ń sọ wípé àwọn kan ló àwọn súra Qur'an ni àwọn kan ló kọ kùránì gangan ni pé ismon mina ismail kùránì ajẹ́kàjọ́pá arúkọ kùránì ni tọ́ha arúkọ kùránì ni yasin aláàkọ́ọ́lé lórí ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n sọ bẹ́ẹ̀ bákan náà òun la tún rí àwọn ọ̀rọ̀ míì èyí tó já sí wípé àwọn kan tiẹ̀ ní pé nínú orúkọ ọlọ́run gan ni wọ́n nínú orúkọ ọlọ́run òun làwọn fàwátì ùsùwà sóyé wọ́n ní ismu min asma'illahi ta'ala sóyé àbí òyì ìmáàmù Qurtubi na mú ọ̀rọ̀ yẹn wá páwọn kan ní àwọn fàwátì òṣùwàrò nínú asma'illah bóò ni ó sì ájó kọlọ àwà sọ pé àrókọ Ọlọ́run ni yasin àrókọ Ọlọ́run ni tọ́ha àrókọ Ọlọ́run ni alif lam mim àrókọ Ọlọ́run ni kàfàáyà àìsàn àrókọ Ọlọ́run ni alif lam ra ẹ̀rí pọ́lọ̀ ìbá àìdù jiddan ọ̀rọ̀ tó jìnà gan ni ṣùgbọ́n a rí inú àwọn onímọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń túmọ̀ àwọn aráàfi ẹnu ẹni pọ́rọ̀ wọ́n ti di mélòó báyìí mẹ́ta àwọn kan ló kọ àwọn súrà kùránì ni àwọn kan nínú ó kùránì ni àwọn kan nínú ó kíni nínú ó ọlọ́run ni àfáàwà ṣúgbà òun gbà látọ̀dọ̀ àfáàwà sùlí ó ní bàlágọ̀ ní adnabna abbas kọ́lá alif lam mim ismu min asma'i sórí bàrẹ̀ dáadáa ẹ̀ńsọ́ al-isnad wọ́n ní pé àáfàá yìí olóògbò látọ̀dọ̀ àbúlọ̀mọ abbas ọlọ́pàá ní kẹ́bàbá àtọmọ pé alif lam mim àrókọ ọlọ́run tó tóbi ni ó rí báwọn àáfàá pàápàá àwọn tó bá jẹ́ àwọn àfọ oníbídíà ńlẹ̀ yorùbá ara tán fi máa ń tàn àwọn òfò ní ismail azami àwọn òfò ní orúkọ ọlọ́run tó tóbi orúkọ ọlọ́run yẹn tó lábẹ́ pé ya طه ya طه ya yasi ya ياسين يا ya ha حامد يا حامد ó lóun fẹ́ náà ọlọ́run lé ọ lọ́wọ́ àwọn nǹkan tá ń gbára lérè á tí ò rújú ni ṣùgbọ́n àwọn ọkọ kan ń bẹ tọ́lọ̀ òfin mẹ́rin kankan àwísítà àtàrí fi ilmi lẹ́gẹ́ ibi ẹ̀ ń nínú anábì tó fẹsẹ̀ rinlẹ̀ àbáwọn ọkọ tí wọ ọlọ́run tó fi máa rẹ̀ pamọ́ sọ́dọ̀ ara rẹ̀ tẹ́lẹ̀ kankan wò àwọn ọkọ tọ́lọ̀ wá fi hàn wá nídìí ká máa wá ní àlìfìlàmì mu ni ká máa ní yasin ni ká máa ní sọ́ọ̀dì ni ká máa ní kọ́ọ̀fù ni wallahu a'lam àfáàní tó bá wá rí bẹ́ẹ̀ èyí tó jẹ́ ọ̀rọ̀ míì nínú ọ̀rọ̀ táwọn kan tún sọ pé bọ́yá rókọ ọlọ́run tó tiẹ̀ tóbi òun gan ni kíni òun ni irú ọ̀yàn rẹ pé orúkọ ọlọ́run ọba ńlá ni pé ó kọtọ́ ẹgbẹ́ téèyàn bá fi bẹ lọ́run òun ni àwọn míì tó sọ̀rọ̀ míì pé àwọn ó kọ́ yẹn gan tiẹ̀ rí kọ́sàmọ́ akúsàmọ̀ lọ́rùn bí wọ́n lọ́lọ́run tiẹ̀ máa fi búra gan ni tọ́ba ní ha mím ó fi ha àti mím búra tọ́ba ní alif la mím ìwé ìtànká àwọn ìwọ́n ló fi búra ni ó dọ̀rọ̀ mélòó báwọn ọ̀ máa dé o àwọn aláwọ̀ tán sọ pé àwọn tán fẹ́ tú alif lámi àwa ní pé ìtàlàfà àrùlà fi màánà àwọn náà tó wá ń ṣe fàáfà lórí ìtumẹ̀ àwọn kan ní fọ́ọ̀kọ súrà ni àwọn kan lára orúkọ kùránì ni àwọn kan lára orúkọ ọlọ́run ni àwọn kan lára orúkọ ọlọ́run tó tóbi òun ni àwọn kan ní pé ìbúra tiẹ̀ ni tọ́já sí ọlọ́run ọba ṣe kí ni o ọlọ́run ọba fi máa ń búra tó bá ní yasin ajẹ́kó fi yáwà ti sìn ó fi búra mo rò bóyá àbí òye ìyẹn náà tó jẹ́ nínú àwọn ọ̀rọ̀ fáwọn tó fẹ́ máa túmọ̀ àwọn ọkọ̀ yẹn kí wá láwọn ọ̀rọ̀ míì tó tó ń bẹ lórí ẹ̀ bí ibnilá a máa ṣàlàyé eléyìí lọ tó bá di lọ́la àti ìbẹ̀rẹ̀ aliflamimu à ń sọ ọ̀rọ̀ owó lọ́wà lórí ẹ̀ só nítumọ̀ àbí ò nítumọ̀ nígbà bá yanjú ẹ̀ tán á wà bọ́ síbi dálíkà lẹ́kítàbù láàárọ̀ ìwà fi òdánilẹ́mú tẹ̀kẹ́ náà so abẹ́ ọlọ́run ọlọ́run àwọn ọ̀túnmọ̀ fúlàní jẹ́ kó wúlò fún aláyé àtọ̀ jẹ́ kó jẹ́bà lẹ́jọ́ dáadáa fún wa mọ́ ṣe ní bàbá ìlú ogun fún wa ní àwọn akọ́lọ̀ bàbá òkú wa fún wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك